aláròye máa wí o. sífù dìfẹ́ǹsì mú ògbólógbòó adigunjalè méjì nìlọrin akọ́lọ́ iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò civil defence Nigerian Security and Civil Defence Corps ẹ̀ka tìpínlẹ̀ Kwara ni àwọn afurasí ògbólógbòó adigunjalè méjì kan Garuba Kabir ẹni ọdún méjìdínlọ́gbọ̀n àti Nasiru Rahim ẹni ọgbọ̀n ọdún wà báyìí ẹ̀sùn ìdígunjalè ni wọ́n fi kàn wọ́n nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ náà ní Kwara ASC Ayọ̀lá Michael Ṣọlá fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2024 yìí ló ti ṣàlàyé pé lọ́jọ́ ajé monde ọjọ́ kẹtàlá oṣù yìí lọ́wọ́ tẹ àwọn afurasí adigunjalè náà lágbègbè apálára nílùú Ìlọrin ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ń já ṣọ́ọ̀bù wọn mú ẹ̀sùn wá sí ọ́fíìsì àwọn ó tẹ̀síwájú pé àwọn tó mú ẹ̀sùn àwọn afurasí náà wá sọ pé àwọn adigunjalè yìí máa ń fọ́ ṣọ́ọ̀bù lójú ọ̀nà tó lọ sí fásitì alhikmat agbègbè new yidi road àti ìrẹ̀lẹ̀wọlédè nílùú ìlọrin tí wọ́n sì ń kó ọ̀pọ̀lọpọ̀ dúkìá lọ láwọn ṣọ́ọ̀bù ọ̀hún ìwà tó lòdì sófin tí wọ́n ń hù yìí ti mú kí àwọn òǹtajà láwọn agbègbè náà pàdánù ọ̀kẹ́ àìmọye mílíọ̀nù náírà dúkìá wọn sọ́wọ́ àwọn èèyàn ó ní lẹ́yìn ìwádìí lọ́wọ́ tẹ àwọn afurasí méjèèjì tí wọ́n sì gba onírúurú àwọn ẹrù tí wọ́n ti jí kó bíi oúnjẹ èròjà fóònù alùpùpù plasma tv àti àwọn iná sólà lóríṣiríṣi adarí àjọ náà ní kwara dókítà umar jj mohammed ní àwọn ti ṣetán láti rí i dájú pé ìwà ọ̀daràn di ohun ìgbàgbé láwùjọ àwọn ó wá rọ gbogbo olùgbé Kwara kí wọ́n máa kàn sí ọ́fíìsì àjọ náà nígbàkúgbà tí wọ́n bá kẹ́fín ìwà ọ̀daràn lágbègbè tí wọ́n ń gbé Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.